نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته هذا قصنا نورا حصر إتاج مع تاج ونبي محمد صلى الله عليه وسلم كنا مضى عن الصحابة وفي بداية شديدة عن هذا أبي الله بعد الدولة àwọn olùsíbi wa ọlọ́mọba wa sí dáadáa fún wa àwọn olùkọ́ wa kọ́nọ̀bà wa sọ wọn lẹ́sùn lórí abẹ́lẹ́ òfin nǹkan àti wọ́n jẹ́ alákòóso alámọ̀rí wa afẹ́fọ́nà ọlọ́nkọ́ wọn kà pẹ̀lú wọn òbí tí àwọn náà ti ń jẹ́ alákòóso bẹ̀rẹ̀ láti inú ilé wa ìtọ́sọ́nà ọlọ́nkọ́ náà fojú kọ́ mọ́ wa pẹ̀lú àwa náà bí àwọn ti àmọ̀ràn sí gbogbo àwọn tí wọn ò ṣe ìtẹ̀lé ìlànà tọ́lọ́run ìlànà tànẹ́bì àbẹ̀rẹ̀ ọlọ́run dákun wọ́n jẹ́ kí wọ́n bu wa lórí àlámọ́rí wa lórí gbogbo àwọn ẹbí wa kí rámọ sí àhàmọ̀rà yìí. káwọn gbàgbé kó nínú ẹjọ́ júmọ́ gbogbo àwọn ẹ̀kọ́ júmọ́ bá ti máa ń ra wa káwọn gbàgbé láti orí ìwẹ̀ júmọ́ lórí títí lọ sí júmọ́ ìwọ̀ ìgbódà jù nínú aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abẹ́lọ́hùn kọ́lọ́n kò jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún àláyé kọ́lọ́n kò tún gbà níjọ fún wa. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n bá lè kíọ́lá a ó tún máa tẹ̀síwájú láti bá àtàárọ̀ tèmi láti inú sóràtù fáàpẹ̀ eléyìí tá à ń bá bọ̀ wá. àyà tí a ti dúró ọ̀nà ni àyà ogójì níbi tí ọlọ́run ọba ọba àlejò ọlá níbi tó ti ń béèrè lọ́wọ́ àwọn tí àwọn èèyàn mú ní orogún pẹ̀lú ọlọ́run ọba láyé ọlọ́run ọba àlejò ọlá tó bá jẹ́ ògbélé àlùkìyàmọ̀ á sọ fún wọn pé àwọn tẹ̀ mú lórogún láyé àwọn nǹkan mi tẹ̀ ń pè lọ́lọ́run yàtọ̀ fún wọn lọ́wọ́ bá Allah nígbà tẹ wà láyé ẹ pè wọ́n jáde lẹ́nu ẹ wá béèrè lọ́wọ́ wọn táwọn ni wọ́n dá yín táwọn ni wọ́n dá oòrùn tẹ̀ ń ṣàǹfààní bẹ́ẹ̀ táwọn ni wọ́n dá òjò eléyìí tí ń rọ̀ tẹ́ǹtara rẹ̀ rí ọrọ̀ tẹ́ǹtara rẹ̀ rí ìjẹ ìmúyín ẹ ti ẹ̀ béèrè lọ́wọ́ wọn gan kí ni nǹkan táwọn yín dá gan tí wọ́n fi tóbi lójú yín ẹ kò wá kán kó tí wọ́n bá dá wá báyìí kí wọ́n dá nǹkan kankan wọ́n fi tóbi lójú yín ni ẹ béèrè lọ́wọ́ wọn kí wọ́n dá gan kán mú wá kárí ẹ rí i pé ọlọ́run bá lè tọ́lá ó fi eléyìí ó fi sẹ́ wọn lẹ́yìn ó fi sẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kàtà àwọn èèyàn mú lórogún tí wọ́n pè ní ọlọ́run ọlọ́run ti tẹ̀ wọ́n lẹ́yìn kẹnyẹrẹ mú wa ẹ dákun tí wọ́n dá nǹkan kan ni wọ́n tọ́ka sí lóòótọ́ bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tí ọba ti dá nǹkan kan ẹni tí ọba ti dá ni kò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ẹni ntọ́lọ́mọbẹ mú jáde fún wa náà nìyẹn pé nínú tóun fi lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa orin pòun lòún dá wa ọlọ́run bá lè tọ́lá ó wá fi eléyìí fún wa ó ti ká mọ̀ yìí pé gbogbo àwọn alábòsí gbogbo àwọn olùmúrogún pẹ̀lú ọlọ́run wọn ò ní nǹkan kan kò sáde nǹkan tí wọ́n ní láàrin ara wọn tó ju ìtànjẹ lọ ìtànjẹ lásán wọn fi ara wọn jẹ ìtànjẹ ni ẹ tọ́wá ti lè wọ ẹgbẹ́ kínní ẹ ẹgbẹ́ akọ̀yà ni wọ́n sọ oríṣiríṣi ìtànjẹ burúkú wọn ò fi tàn ara wọn jẹ gbogbo ẹ̀ náà tá a lù tá a sì rí ipátá gbogbo ọ̀ràn ọjọ́ ayé lọ gbogbo ojú kínní lọ ọ̀lá ìkòjú ayé lọ ayé òun náà wà á kọ́hún táyé tí ó jẹ́ nìkan ga lé ní tí ó fọ̀ mọ́lẹ̀ lọ́la ẹ ti máa gbúrò rẹ̀ lánàá pé alágbájá alágbájá wọn sì padà máa béèrè ara rẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́la òun gan òní máa rẹ̀ wọn onípò wá ju ìyá rẹ̀ pé ayé mẹ́ni sẹ́wọ́n tó báyìí ní ní nǹkan bíi nineteen kìíní kan. a máa ń gbó kọ òun dáadáa ó kọ òun gbajúmọ̀ òun lẹni tí ń jẹ́ wà. ó láti bọ̀ sáyẹ́nsì wá rí báyìí ayé náà ni báyìí ti rí nù báyìí ti rí nù orí ìdí eléyìí ayé ò ládéhùn kankan o àwọn tí wọ́n ti ń ta ayé ọ̀wọ́ ládéhùn kankan tí wọ́n máa ṣe fúnra wọn bí ìtànjẹ lọ torí ìdí eléyìí ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ eléyìí fún wa kálímọ̀ yìí pé kò yẹ kéèyàn ó gba ìtànjẹ ayé kò yẹ kéèyàn ó sì wá fún ayé òun ní fálù dépò pé àlèkè àwọn wa bàjẹ́ mọ́ni lọ́wọ́ kò yẹ ká ta ayé ọ̀hún kún débi wípé àlèkè àwọn wa bọ́mọ wa lọ́wọ́ o ọlọ́ọ̀bà àlejò ọlá tún fẹ́ máa ṣàlàyé nínú àwọn iṣẹ́ pẹ̀lú àwọn ọ̀nà tó ṣe wípé báwa ti ń gbọ́ bọ́lá ti ń ṣàlàyé ẹ̀ báwa náà bá lè ronú sí dáadáa a lè mọ̀ wípé alágbára lọ́lọ́run a lè mọ̀ wípé kò yẹ ká sin nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba yìí ọlọ́run ọba àlejò ọlá ń sọ fún a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. إن الله يمسك السماوات والأرض أن تزولا أن تزولا وإن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان ليما غفورا وأقسموا بالله جاد أيمانه لئن جاءهم نذير ليكونن أهدا من إيد لأمم فلما جاءهم نذير ما زادهم إلا نفورا استكبارا في الأرض ومكر سيئ استكبارا في الأرض ومكر سيء ولا يهيق المكر سيء إلا بأهلي فهل ينظرون إلا سنة الأولين ولن تجد لسنة الله تبديلا ولن تجد لسنة الله تحويلا أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ọlọ́run bá bá àlejò ọlá ń sọ fún wa nínú ayà yìí ó ní iná lọ àyùmsíkú sámà wá tí wọn á dájúdájú òun ọlọ́run òun ọba àlá yùmsíkú sámà wá tí wọn á òun lọ́ba tóun mú àwọn sámà méjèèje òun lọ́ba tóun mú lọ́wọ́ ẹ̀wọ̀lọ́wọ̀ ẹ̀wọ̀lọ́wọ̀ bá nìkan láyé tó fẹ́ tó sọ fún wa bí ọ̀rọ̀ ń bì ẹ sì wo bó ti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ìná ńlọ́ra dájúdájú òun ọlọ́run gbogbo tó bá ń ṣe iyèméjì rẹ tẹ́lẹ̀ iná ìzílù ṣak ẹ̀rìn arfun nẹ́sù àwọn ẹ̀dá wàtàwókè ayé ìjálá tó ṣak ní iyèméjì òkú ń bẹ́ẹ̀ bá ń ṣe iyèméjì tẹ́lẹ̀ tó o bá mọ tó mú sámà dúró tọ́wọ́ máa wò pé àdúgbò kan lò kó kan wà tó mú lọ́wọ́ ni hàn jẹ́ kí iyèméjì okú mẹ́. ẹnà lọ àlùm tí kò sàmà òun ọlọ́wọ́ bá lòun mú sánmà lọ́wọ́. abẹ́rẹ́ àwọn sánmà lọ́wọ́ àpè káàlì gbọ́yé kò sọ pé kò sàmà àwọn yòòmù kò sàmà wà àwọn sánmà yẹn káàlì yẹn pé ìpele ìpele tó ní pẹ̀lú kéfẹ́ ọ̀kan ní sánmà òun òun náà bá lòun wá mú un lọ́wọ́ pẹ̀lú ìpele àwọn ìpele ìpele tó níwọ̀nyí ẹ̀wọ́n lọ́wọ́ ká lè mọ̀ bí agbára rẹ̀ ti tó ẹ̀wọ́n lọ́wọ́ bá wa káwa náà ká ronú fún bọ́dọ̀ ti sọ yẹ nǹkan tó jẹ́ ìpele ìpele ìpele ẹ̀rí ìpele méje lókè ìpele méje ẹ wá wo ìpele ìpele méjèèjì ọ̀hún ọlọ́run bá yìí ló mú un lọ́wọ́ tí ò jẹ́ kó ṣe kéwìn tí ò jẹ́ kọjá kú wa lórí òun ọlọ́wọ́ ba lòun mú sánmà lọ́wọ́ tó ò jẹ́ kí sánmà náà yẹ wàlá àti ilẹ̀ náà òun ọlọ́wọ́ ba lòun ò jẹ́ ó yẹ bàbá ti ẹ̀ sí ibi tí sánmà ti ya ṣèbá à ń gbọ́ mi sí ẹ̀sìn títí ṣẹlẹ̀ sílẹ̀ yìí ti wáyé kọjá sí pé bẹ́ẹ̀ náà ní rí káàkiri gbogbo àgbáyé bẹ́ẹ̀ náà ní rí gbogbo gbà àárẹ̀ ló kù lórí náà kó bu ọkàn kó rí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo ayé parẹ́ náà nù kò sí ìrìnlẹ̀ kẹta kù fún náà kó ata ń bẹ lórí ilẹ̀ atán náà nù ṣùgbọ́n náà ọba àlejò ọlá ń jó yíwa pé ìtì ń bẹ lábẹ́ ẹlẹ̀ ìtì ń bẹ lábẹ́ sánmà bómi ti wà ń sálẹ̀ lómi wà lókè bómi ti wà ń sálẹ̀ lómi wà lókè sánmà. lọ́ba wọ lọ́hùn tó fẹ́ pa gbogbo ẹ méjèèjì rẹ kó mi ọmọ bọ́ọ̀lẹ̀ látòkè kọ́ máa fún nínú ilẹ̀ tó fi fáwọn àfẹ́jọ́ kìíní àná. gbogbo wa ibi tá à ń gbé lórí ilẹ̀ ọlọ́wọ́ bá lè fi ọlá ó mọ̀ mọ̀ sẹ̀wọ́n rọ̀ fún wa láti lè máa gbébẹ̀ àwọn ọ̀nà tó pàṣẹ rọ̀ ní sọ̀rọ̀ fún wa yìí o. sọ́mà agbára wọn náà ló fi mú dúró tọ́ba tẹ̀lé kí kurukuru lásán wá ní kí kurukuru lásán já wálẹ̀ kí ló kù tá lọ́bẹ̀ kù lórílẹ̀ tá lọ́bẹ̀ kù lórílẹ̀ ẹ sọ fún mi eléyìí náà wá tó wọn á ní oṣù lọ́hùn ọ̀wá pé kí lọ́nà ẹ̀rú fi náà lónìí láàrin wọ́n lónìí láàrin kò dọ́ọ̀ lókèrè wọn bọ́ lẹ́rù ni tíkìní kan bá kà dúró tó bá ń bì lólólo lókè méje táwọn ọmọ fún mi jẹ bó ká ló kọ́ mọ̀ sákàtì. ẹ̀rù sánmà tí wọ́n wà ń bẹ́ ọgbà wá kò sóko kàtà fi mú dúró ọba tó wá mú dúró wá ń sọ fóun lòún mú dúró ọba àwọn lọ́wọ́ ní káṣíò aláṣẹ ọ lórí kó tiẹ̀ rà ọ kó orí dájúdájú àwọn sánmà méjèèje àti ilẹ̀ òun ọlọ́run ọba lòun mú lọ́wọ́ àǹtẹ̀zúlà òun òjì ó yẹ abẹ́nìkan òun lòun òjì ó yẹ òun òjì ó ya lù lórí òun òjì kílẹ̀ náà ó dì mọ́ wa lẹ́sẹ̀ láti lè rántí pa àkọọ́lẹ̀ lórí lẹ̀ láti lè rántí wípé téèyàn bá lè rí iléeṣẹ́ ńláńlá kan gbé kalẹ̀ síbi ọmọ mú wọlé àwọn ẹni gbé kalẹ̀ lóòótọ́ owó wọlé. làwọn èèyàn ò fi ronú wípé ẹja kọ́ shopping complex rí ẹja yọ àwọn ṣọ́ọ̀bù bíi mélòó kan síbi ọmọ mú wálé ẹja wá mọ́tò tó kó jẹjú ń gbèsè táwọn gbé rìn lórílẹ̀ ìbílẹ̀ farabalẹ̀ ló fi ń wá mọ́tò tó kù kọjá ń bẹ̀ sọ́mà náà ọ̀já náà lójú wo pé ìtọ́kàn tá a fẹ́ máa gùn nísìnyí ni gẹ́ẹ̀tì lókùn tá a fẹ́ máa gùn. ìmọ̀ àkọ́bá ọmọ táyà yẹn lówó dé wọ́n ní private jet tí wọ́n ní táyà yẹn lówó dé lé lágbàáyé táwa yìí. àwọn èèyàn ní private jet fún ara wọn jẹ̀mọ́ ìmọ̀ wọn ti ń fò ṣé kò dáa káyọ̀ lè wò ti ẹ̀mọ́ ọlọ́run ju gbogbo àwọn ẹ̀yìn yòókù lọ. ẹ̀wọ́ tó ń fò lófurufú òfurufú tó fi ń tàn òun lọ́wọ́ bá àlejò lásán pé òun lòún mú lọ́wọ́ ọyẹ kó wọ́n wá ronú pé ah, ẹ tí nǹkan kó yé ọ ìwọ́ ń kọjá ló kùrukùru sókè tó tún máa wà ọ funfun táwọn wò lókè yé èsì sánmà funfun táwọn wò èsì èsì sánmà tọ́wọ́ ti gun pléènì lókè ẹ máa wo funfun yẹn wàá tún máa wo nísàlẹ̀ báyìí pléènì ọkọ̀ jẹ́ sókè ẹ máa wo nísàlẹ̀ láti mọ pléènì báyìí sọ́mọ̀ tó wà lókè ọ̀nà wa lè gbogbo lọ́wọ́ o ẹ̀rù wa ti bà ọ́ kọ́kàrà jùlẹ̀ kọ́kàrà tẹ̀ jùlẹ̀ ọ̀kan tó wà lákọ̀ọ́kọ́ yẹn kọ́kàrà jùlẹ̀ tọ́ba jùlẹ̀ ogun ẹ̀ parẹ́ nìyẹn kí ló fẹ́ mú dúró kò sí tó mú dúró ní sọ fún àyẹ̀pẹ́ òun ọlọ́run ọba agbára òun ọlọ́run ló ń fi mú dúró òun ò jọ yẹ̀ lé a lórí ọlọ́run ọba àlẹ́ tóun bá wá lọ sọ yí pé kó yẹ ẹ̀ jẹ̀mọ́ tóun bá lọ sọ yí pé kó yẹ ẹ̀ ǹjẹ́ a mini ahadi ẹ̀wọ́n lọ nígbà ǹjẹ́ a mini ahadi ẹnìkan mẹ́mbàdì lẹ́yìn ọlọ́run ọba gbogbo àwọn nǹkan tẹ̀ ń pè lọ́lọ́run yẹn ǹjẹ́ a nínú ẹnìkan nu wọn sísan gbóló lè fàyà sẹ́ni tọ́nà ń bá ní sísan mọ̀ orí ẹ̀ tó lè mú dúró àbọ̀rùn mílà ló lè fàyà sẹ́ àbọ̀yà ló tó bẹ́ẹ̀ gbogbo àwọn òṣàkà ń sin ilẹ̀ Yorùbá ẹ pè kan jáde kó wá mú lọ́wọ́ tọ́nà ń bá ní sísan mọ̀ orí ẹ pè kan jáde kó wá múlẹ̀ lọ́wọ́ tọ́nà ń bá ní sílẹ̀ ọ̀yẹ̀ àti gbogbo ohun tó ń kálukú náà rí tó yàn láàyò lẹ́yìn ọlọ́wọ́ bá aláà àtiwọ́ fún ààrẹ náà tọjọ rẹ̀ lójú ní kankan tọ́nà ọba àlejò alágbélé ọ lọ́wọ́ tí wọ́n náà wá tara bẹ́ẹ̀ tọjọ rẹ̀ lójú ọlọ́run ní tóun bá ní kí sánmọ̀ yẹ àbọ̀ ní kí ilé yẹ bọ́lọ̀ bá ní kí méjèèjì ó yẹ ẹn àmsáká ọ̀mánì ní ahàdín kò sẹ́nìkan ẹn ọ̀nà ìmáàna má yẹ̀bùmáàmí ahàdín àmsáká ọ̀mánì bóyá wa ìtumọ̀ rẹ̀ ní ẹ̀yìn ẹ̀ má bìbáàna má kò sí kò sí máa mí àhàbù kò sí ẹnìkan àǹtakàrùn máa tó lè mú méjèèjì lọ́wọ́ ní ń bá rí lẹ́yìn wọn ọlọ́run ọlọ́run bá lè sọ rárá wọn tó fi parí ọ̀rọ̀ pé ìnáwó kánà ni máa ń ní rọ́bùrọ̀ dájúdájú wọn ọlọ́run òun jẹ́ hàlí alátẹ̀mọ́ra ẹnìkan gàfúrọ́ aláforíjì lòun ọlọ́wọ́n bá kaba wo tọ́lọ́ ọba àlejò aláṣọ ní ọ̀rọ̀ yẹn kémi àti ẹ̀ka ronú ti dáadáa pẹ̀lú tó fi parí ayà yìí pẹ̀lú ọ̀rọ̀ tí ń bá bọ̀ àti tó parí ayà yìí ó fi hàn wípé àwọn èèyàn ìyá aláìmoore wọn ìṣègbéraga sọ́lọ́hún ìṣàbòsí fúnra ara wọn lórí ìyẹn nǹkan míì láàyò ló mọ́ lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀. ṣé adúlù tí mo wá ṣe yìí kọ̀ wá tó ń tọ́ ẹ̀kẹ́ mọ̀ pé mi lọ́lọ́run tí má tẹ̀wá ní títún náà tẹ́ ń wò lókè tí má tẹ̀wá ní kọ́ jábọ́ táwọn bá tó lálẹ́ nìkan tó lè jáde tó lè mú lọ́wọ́ ni ẹ̀kọ́ tó ń jáde tó lè mú lọ́wọ́ tá a bá ní títún náà ń ya ká ní kílì ó yẹ tá ló ń tọ̀ tó lè mú lọ́wọ́ níbi tí technology advance délé ní bí tí technology advance délé ní tí ẹ́pítò tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ ní ìkan wọ́n máa mọ̀ wọ́n lè sọ pé ládùúgbò báyìí ó ló ṣẹlẹ̀ ẹ wá sọ wọn kó kọ́ ṣẹlẹ̀ ẹ abẹ́rẹ́ta wọ́n sọ pé ọ̀là kọ́ ṣẹlẹ̀ o àti ti kankan àti pútà àwọn kankan yẹn plé tí ò ní jẹ́ kí ẹ́pítò tí wọ́n ṣẹlẹ̀ wọ́n bí wọn dáa. ntọ́lọ̀ ń sọ náà nìyẹn kò tá a ti rí títẹ̀ lè fi mú ẹ̀sìn ìsìlọ́ kọ́mọ̀tẹ̀lẹ̀ pé ilẹ̀ bẹ́ẹ̀ ya ọlọ́run fẹ́ kí ilé ọjà láwọn ibì kan ọlọ́run ni wàlà ìta àlẹ̀ta àbí wí hmm? wàlà tó o bá ní ilé ọjẹ́ o bá ní ta ló ń tọ̀hún in àmì kẹ́kẹ́ mi ní ta ló ń tọ̀hún àwọn ọlọ́run talent tó lè mú lọ wọ́n kàn sọ yìí kọ́fẹ́ sẹlẹ̀ náà níta ànàbà tuntun bá rí kọ́fẹ́ sẹlẹ̀ sọ́ra o ta ló tó bẹ̀. bọ́lọ̀ bá sì fẹ́ rárá tí àwọn kẹ̀kẹ́ náà ní sẹ́mà tó fẹ́ kó sì pa ọ́ kẹ́rì kó kì bọ́ kùkùn díẹ̀ àbọ̀fẹ́ kó òrùn náà tẹ́rì kó kì bọ́ òkùnkùn díẹ̀ wọ́n kàn sọ náà ní pé ẹtùtù fẹ́ fẹlẹ̀ o ní àsìkò báyìí láwọn kọ́ńtì báyìí tẹkinọ́lọ́jì wọn àtàǹtì débẹ̀ yẹn pé ó rí ṣùgbọ́n ká sọ fún kókó mọ̀tẹ̀lẹ̀ tẹkinọ́lọ́jì wọn ti sọ pé ṣùgbọ́n o fún àwọn kaka put into play yóò dé náà kí nǹkan yẹn mọ̀tẹ̀lẹ̀ níbo. níbo ni wọ́n ti lẹ́sọ̀rọ̀ ẹ̀ ọkùnrin kan bẹ àtúnṣe wa ni mo ti sọ níbi lọ́wọ́ lọ́kàn lẹ́yìn níbi ó sọ yìí pé ayé pínísì kàbẹ kíní kàbẹ wáyé kò sí ní ẹni ayé pínísì àbí pínísì láì ìjọba ti ẹ̀rọ àkúrọ̀kẹ̀ ó ní kíní yẹn ni wọ́n ń ṣe lórí gbogbo ìròyìn kó tọ́ba mi lè já àwọn tó tọ́ba já sí àwọn àdúgbò tó tọ́ba já sí gbogbo ìyọ́ parẹ́. àbí tí ọ̀bá wá lókù kò sí tí wọ́n lé kò sí lábẹ́ fi mú dúró wọ́n lè gbìyànjú káwọn náà rí pé ìjẹ̀ká fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú tẹkinọ́lọ́jì ṣùgbọ́n kókó mọ̀ ṣẹlẹ̀ hàn tó bẹ̀. bíjúà náà àwọn náà irú àwọn táwọn àwọn àlìjẹ̀nu tó ń lo àlìjẹ̀nu tó máa fi ń lé àwọn nǹkan kọ̀ọ̀kan nínú àwọn díẹ̀ tí wọ́n máa rí tọ́lá ẹbí náà ló jáwèé tí wọ́n máa rí díẹ̀ ń dà ní ṣùgbọ́n irọ́ lọ́pọ̀ tí wọ́n fi tún ni. àwọn ẹ̀mọ́ gbà wọn ẹ̀sùn wọn nírọ́ torí pé àwọn tí ó gbé wa kì í sẹ́ńtẹ́ ìwọ̀dọ̀ ní kíkọ̀ sí irọ́ náà ìwọ́n kò wá tí ó pọ̀. mo ti tọ́kùn ara yìí ọ̀kan náà àwọn bàbá kan kí bàbá yìí tó gba flam inú àwọn ilé egun tààrà ni èmi náà gbọ́n àbátà ń sọ yìí láyé ìgbọ́ngbà táwọn gbọ́n sí o ó ti di mùsùlùmí gbà náà kọ́lá ó ti dà láàyè àti ẹ̀gbọ́n bí wọn lára jù wọn ṣùgbọ́n gbà tó wà lọ́dọ̀ nǹkan tá à ń sọ yìí ìjọba táwọn náà ìgbà tó wà ní géńdé tiẹ̀ ní káwí torí pé ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí kọjá akásọ pọ̀dọ̀ ẹni tó ń kọ ẹ̀rọ yìí fèmí gangan ó kùn mí tó lọ bá wọn ni ọlọ́run lọ bá wọn pé bàbá yìí ṣe kí ni tó ṣẹlẹ̀ ń bá náà ni wípé àwọn ọmọ wọn táwọn náà ti tẹ̀ ẹ́ bímọ bíi mẹ́ta sí mẹ́rin wọ́n wá kú tẹ̀lé ra wọn lásìkò ìgbà náà. àwọn lọ́ba àgbà bàbá bẹ́ẹ̀ ti lágbára tó yìí bẹ́ẹ̀ ti lóògùn tẹ̀ ní gbogbo ẹ̀ tó yìí ẹ̀yọ́ iná òkè wá ní sẹ́wàá ní kẹ́kẹ́ sẹ́ni rà ọlọ́mọ mi. kí wọ́n tó kú mo ti mọ̀ pé wọ́n kú àmọ́ lágbára kí wọ́n kú. ẹ̀rí bẹ́ẹ̀ kí wọ́n tó kú òun ti rá mi pé wọ́n kú láti ọ̀pọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrìn tí wọ́n rìn àtàwọn kẹta náà gbójúlé gẹ́gẹ́ bí agbára ń gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ gèdè rí àwọn ti mà wípé ó wó kù ṣùgbọ́n lágbára kù tó tiẹ̀ ṣe ìṣòrọ́bù ilé nù. mú ṣe ìṣòrọ́bù kékeré òun kù ṣe jáde nínú ọ̀rọ̀ ti wá rí fún nínú àwọn tó wọn náà bá bá fẹ́ ṣe gbogbo ń tẹ àwọn nǹkan tẹ́ kó jọ wọ̀nyí gbogbo ń tẹ èèyàn láàyè wọ̀nyí wọn lágbára àti dènà tọ́lọ̀ bá fẹ́ ṣe tọ́lọ̀ sọ fún wa nìyẹn ọlọ́run wa parí ayé àwọn wípé tó wọ́n ẹgbẹ́ náà bá wa lè ronú tẹ́mi náà bá lè ronú lórí àwọn eléyìí tẹ́ ẹ̀ ń ṣe tí ò dáa láwọn nǹkan tẹ́ èèyàn láàyò tí èyẹ kẹ́ ẹ mú lọ́lọ́run tẹ́ ẹ mú lọ́lọ́run tẹ́ ẹ ń sìn ọlọ́run kúrò adáṣe ìlú kọ́ lọ jáwọ́ kò yé ìpara yàtọ̀ sọ́kọ́ wọn lẹ́kẹ́ ni kọ́ lọ jáwọ́. ọlọ́run bá àlejò láti ní ìyẹ́múlẹ̀ màkà wọn pé alímù lòun òun láàmú mọ́ra lórí tó kálukú bá ń ṣe ìwọ́n máa wù ọ́ iná wọ́n àlàyé mú ní ìbọn ìdá ní lòun ò ní yé máa lọ alábòsí lára títí tí àárẹ̀ bá wá lámúlò lẹ́kì wò kò ní dẹ́kẹ́lẹ́ kò ní bọ́m̀bẹ̀ mọ́ kò ní bọ́m̀bẹ̀ torí di eléyìí ọlọ́ọ̀bà àlejò ọlá ó ń sọ eléyìí fún wa ọwá ní gọ̀fúù aláforíjì wa lòun tọba lè ronú kúwàdà gbogbo àlẹ́ yìí tó ti ń ṣe látijọ́ yìí tóun ń wọ̀ tóun jẹ́ ọ lẹ́kẹ́ tóun ń retí ní gbogbo yọ̀ tọrọ àforíjì àforíjì òun náà wọ́n wá pọ̀ ẹ kú tó gbé wa ẹ wo sígbà ló gbé wa àforíjì olóhùn ọba pọ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn ẹ ẹ kò sọ pé gáfíìrù bóyì tó wá wà náà ó tún lè dùnmọ̀ náà ṣùgbọ́n èyí tó gbé wa ètò gàfúrò ayé lè kẹ́ pírọ̀ ti gò fúra nìyí àforíjì wọn náà tó ti pọ̀ sí tó fi lúrú àwọn sígá wọ̀nyí wa ká lè mọ̀ pàforíjì ọlọ́wọ̀n ọba pọ̀ ẹ wọ ọba ẹ àwọn àtiwé tó mú wa tó yẹ kó kálukú wa náà ká ronú ká mọ̀ pé wọn náà wà yìí kọjá bá a ti ń lò ó iṣẹ́ tó ń ṣe lórí wa yìí pọ̀ òun ni òjé sọ́mọ̀ ya lù wá lórí òun ni òjé lè sì mọ́ wa lẹ́sẹ̀ kó lè bá àwọn kan ni wọ́n gbé iṣẹ́ yẹn lé lọ́wọ́ àwọn máa sí nǹkan ni wọ́n kó kalẹ̀ síbì kan tó gbé ayé lọ́wọ́ láti jọ tó ti dúró yìí káwa náà wọ́n ti máa ṣe kẹ́lẹ́ tí wọ́n ti máa dìmáǹdì fún. ẹjọ́ àánú tìbí kan wò ó ẹ wà àwọn bíríìjì tó ẹ pé wọn ò tí ì one thousand years ọ̀pọ̀lọpọ̀ àwọn bíríìjì tí wọ́n ṣe òbí ọ̀pọ̀lọpọ̀ ò tí ì wọ one thousand years wọ́n ti máa sọ pé lẹ́yìn tí wí ti o ẹjọ́ àtúnmọ̀ múra káwọn tún fèmí o ẹ sì wo bí wọ́n ti kó kan straight sí tó ẹ wá wo iye nǹkan péréte tí ń tabẹ̀ kọjá torí pé nǹkan péréte ni nǹkan péréte ní gbàbẹ̀ kì í ṣe gbogbo ayé ní gbàbẹ̀ àbí gbogbo ayé ní gbàbẹ̀ ni gbogbo ayé ní gbàbẹ̀ tẹ́lẹ̀ nù kẹ́tí bá ń kọjá lọ́nà bẹ̀rẹ̀ nìkan náà ni wọ́n gbàbẹ̀ jẹ́mọ́ ẹ wá wo orílẹ̀ ayé gbogbo apáta orílẹ̀ òun náà là wà kọ̀ wáyé ṣùgbọ́n àná ń gbà ẹ wo tóbi ọlọ́run àbáwọn èèyàn ronú sí mo ronú sí òun bíríìjì tá a ṣe bó ti tóbi tó bó ti ṣe tó ẹnu àwọn nǹkan tí wọ́n bá ń kọjá ń bẹ̀ yẹn náà ni wọ́n mọ̀ kọjá bẹ̀. bíríìjì tá a ṣe kalẹ̀ ẹlẹ̀ pléènì ò ní gbabẹ̀ abẹ́ẹ̀kọ́ ni pléènì ò ní gbabẹ̀ ọkọ̀ ojú omi ò ní gbabẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ẹ wá wo sọ́mọ̀ kọ́lọ̀ ọba àlejò ọlá ń sọ yìí bí pléènì ti tóbi tó yọ gbàbẹ̀ tọ́ba tó wà lọ náà tọ́lọ tọ́lọ tọ́lọ tọ́lọ tọ́bọ̀ yóò tún láǹdì sórí ilẹ̀ o bí pléènì tóbi tó náà gbogbo tí ọba fẹ́ kó náà orí ilẹ̀ náà wọ́n ti lójú ẹ̀ wọ́n nílò ló bubú orí ilẹ̀ náà ni wọ́n fẹ́ orí ilẹ̀ náà wọ́n ti lójú ẹ̀ wo iye tí ń lójú ọkọ̀ ojú omi náà ní a omi tó bá yẹ́ lè o yóò lè fi ibi tí ó dùn ó tí ti lójú gbogbo tí wọ́n lójú tí wọ́n jọ fẹ́ gbogbo tí wọ́n lòdì sílẹ̀ jẹ̀mọ́ orí bó làwọn nǹkan wọ̀nyí wà orí ilé ọlọ́run náà gbogbo táǹkì yìí wà. kó wá lọ sí sí wípé nǹkan kan ni wọ́n fi gbé e dúró tó ti máa wíkì láti bẹ̀rù ẹwé àwọn population àwọn èèyàn tá a wà ń bẹ̀ ká tó wá sọ gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tó ń kálukú wa náà àkwáyà àwọn ò ti sọ máa pé kínní yẹn kò ní lè gbé lòdì yẹn abẹ́ abẹ́ bàbá wọn sọ ni ah, lóòtù yẹn ti pọ̀ ju kínní yẹn lọ onípa ẹ̀ fà ara yẹn yóò bàjẹ́ ẹ wá wo iye lóòtù táwa ń gbé lórí ilé ọlọ́run ẹ wo iye lóòtù tó ń wà lórí ilé ọlọ́run lẹ́ẹ̀fíjì ẹ ẹbí orí fíjì yẹn ẹbí ẹnu ìjọ gbàdọ̀ kọjá lásán náà ni àbí ẹnu ìjọ gbàdọ̀ kọjá náà ni tó tún wá bò ah, rárá o eré ìwòlè wa àlùmọ́ gbórùn kọ́ bá yẹ kọjá bẹ́ẹ̀ àwọn bíríìjì kan bẹ láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́dà àwọn advanced country títí wọn bá fẹ́ kọ́ gbàdẹ̀ tí wọ́n ti di pé àwọn ìṣàkóso ẹ̀dùn àbí ìṣàkóso ga jù wọ́n tẹ̀lé ara fi àwọn ìṣàkóso ẹ̀fẹ́ wọ́n bá dé bẹ́ẹ̀ kò ní kọjá yóò hàn ní kò ní kọjá ó ti kóòtù fún nìyẹn ẹ dákun kí wọ́n á la gbé kọjá lórí ilẹ̀ sílẹ̀ kọ́ńplé kí la gbé kọjá lórí ilẹ̀ sílẹ̀ kọ́ńplé jẹ̀mọ́ àyẹ̀jẹ̀ ọlọ́wọ́n bá yìí tóbi kọjá ojú táwọn yẹn fi wò lòun náà fi sọ lọ́tọ́ sọ ọlọ́run bá ìfowó lọ àhàkọ́ kọ́dìrì ẹ mọ tóbi wọn ọlọ́run jàre ẹ wọn bá tóbi ẹ pọ́nwó lé bó ti yẹ ká ẹ pọ́nwó lé ẹ bàbàrà wọn ọlọ́run bó ti yẹ ká bàbàrà wọn ọlọ́run. ọlọ́run ọba yìí ọba wọ́n la ń zá làkà tóun bá ní kó yẹ ẹni àmsáká hùmàmì àhàdé ní mbàdì kò tó ń sọ òun tó lè mú lọ́wọ́ lẹ́yìn òun ọlọ́wọ́ bá kò sẹ́ni tó lè pé ó má yẹ òun ní gbogbo àwọn oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ wọ̀n yẹn bí tí ìwù fún wọn ní àwọn tẹkinọ́lọ́jì tó tóbi tó le júwèé tó le sọ fún wọn yí pé nǹkan ṣẹlẹ̀ tó àwọn tẹkinọ́lọ́jì wọn ò tí ì lè rí solúsàn sí ìtọ́lọ́mọba ní yọ̀sẹ̀lẹ̀ àwọn àti lè wọn lè rí solúsàn sí pé kó má ṣẹlẹ̀ òun ọlọ́run bá nìkan sọ́ọ̀lẹ̀ ni tó kọ́ má ṣẹlẹ̀ yẹn wọn àti rí solúsàn sí. abẹ́rìkà ilé ìwọ̀n ojú ká máa mọ̀ yìí pé ọlọ́run bá àwọn ṣe o ọlọ́run bá àwọn tóbi kọjá ojú táwọn èèyàn fi ń wò ó. ọlọ́run wá ní gbogbo àwọn tẹ wá lọ yàn láàyò yàtọ̀ sóhun ọlọ́run ntẹ mú lọ́lọ́run àforíjì ń ẹ gbà kóhun ọbọ lọ́wọ́ lọ́ba òun tó wọn ọba ọ̀fẹ́ òun lòun lágbára lórí ẹ̀ ẹ̀wùgà nínú tá a gbọ́dọ̀ mú jáde nítorí pẹ̀lú mi ìdàkudà òun náà ní kó ń wá gbára káàkiri nítorí pẹ̀lú mi máa ń ṣe ntọ́lọ́wọ̀n ọ̀fẹ́ òun ní kó ń wá gbára káàkiri yálà agbára láti rí nǹkan dáadáa tí ń fẹ́ àbí agbára láti kọ nǹkan àbàjẹ́ tí ò nǹkan tí ń dùn lẹ́mìí tí ò fẹ́ nù gbèsè ayé abẹ́rẹ́ ó fẹ́ kó ọwọ́ wọn tẹ ipò kan ọlọ́jọ́ yẹn gbẹ́kẹ́gbẹ́ àwọn wa ka àwọn nǹkan kan fún tí ò ní jẹ́ kó lè máa ṣe tọ́lọ́mù abẹ́rẹ́ ọlọ́wọ́n bá ní sọ́lá ń jìyà agbára rẹ o gbogbo ntọ́ lọ wá káàkiri yẹn nǹkan yẹn ò lágbára o gbogbo wọn pátá tó wọn lọ́wọ́ bá bá fẹ́ kí dáadáa ó ṣẹlẹ̀ wọn à mú lọ́wọ́ kọ́ mọ́ o bó wọn lọ́wọ́ bá ti fẹ́ ká burú ó ṣẹlẹ̀ wọn à lágbára àti sọ kọ́ mọ́ ṣẹlẹ̀ o nínú tá a gbọ́ yé nínú ayé yìí nìyẹn o tukun kálukú akálọ̀ ju òkú jẹ ká ṣe tọ́lọ́wọ́ bá kó ti jẹ ká ṣe o òpó tọ́lọ́wọ́ bá ní ká dì náà o gbogbo òkó nǹkan mi táwọn èèyàn ń tì mọ́ wọn lágbára o nǹkan náà wọ́n bá ń sọ fún wa nìyẹn o torí gbogbo àwọn kata ń sọ yìí ọ̀rọ̀ tẹkinọ́lọ́jì nìkan kọ́ gbogbo àwọn spiritu àkátá tọ́lọ̀ ń bá ní nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ wọn àdìsọ́ kọ́mọ̀ sẹ̀lẹ̀ tọ́lọ̀ ń sọ fún wa nìyẹn o tó bá ní ká yí ọ yẹ ẹ kó gbogbo àwọn alágbára yé ẹ kó gbogbo wọn jọ wọn àtó bẹ́ẹ̀ tó kó má yẹ nǹkan náà wọ́n bá ní kó láǹsọ yóò lè jẹ́ ká nísìnyí rest of mind yóò lè wà fún wa ètò ìmọ̀ pé kìnìún kan ní ń sọ ìyá nìkan ní ń sọ dúró tọ́lọ́wọ̀n ọba ọlọ́run jó yé wa bí pé kò sí ẹnì kankan tó lágbára lórí ìjẹka nítorí ọlọ́run bá bá mú lọ́wọ́ kò sẹ́ni tó lè sí nítorí bá sì sí kò sẹ́ni tó lè sí ó tún sàlàyé òlẹ́kọ̀ọ́ lẹ́lẹ́ fún wa nínú àwọn súrà míì ọlọ́run bá lè kí ọlá eléyìí fún wa kémi àti ẹ̀ka lè gbọ́yé àyà tó tẹ̀lé nítorí ọba àlejò ọládúgbẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún wa nínú àyà tó tẹ̀lé òun ni àwọn ọ̀rọ̀ tó ṣe wípé a máa jáde lẹ́nu àwọn èèyàn nígbà tí wọ́n bá fẹ́ ṣe ìkẹ̀kẹ́ àbí tí wọ́n bá ń fẹ́ ìkẹ̀kẹ́ àbí lọ́nà míì tí wọ́n bá rí sísẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sọ́mọlàkejì kan wọn a máa wá sọ lẹ́nu tí wọ́n yí pé à ọ̀gẹ́gẹ́ mi tó bá ṣe ń pè mí nìkan yẹn ṣẹlẹ̀ sí mi kò sí ẹ̀ lè ṣẹlẹ̀ sí mi à mímọ ọgbọ́n tèmi lọ́dà sí báyìí báyìí báyìí màá ṣe báyìí báyìí màá ṣe yóò ti wá fọ́nù kalẹ̀ ju agbára rẹ̀ gan lọ kò sì mọ̀ yí pé ọlọ́wọ́ bá wa ní ọba àdékè ọlá ọba tí mo rán dán ni wò bó ṣe wù ni jẹ̀mọ́ mùsùlùmí Yorùbá máa ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wọn á ní ẹni ìjà ọ̀bá ní ìpèrè lọ́kùnrin o ẹnikẹ́ni ẹni ìjà ọ̀bá òun ní ìpèrè lọ́kùnrin wọn á tún ní pẹ̀kí moko bàárà mọ yá òkú lọ́wọ́ kọ́nà ni o tòye fún mi kò pẹ̀kí àmọ́ yá bàárà òkú dáadáa ni tọ́ba kó lọ́wọ́ kọ́nà lójijì ẹjọ́ kura yín lọ kọ̀ọ̀kan tó dájú ọlọ́mọdéjàgbà kó kó wa pẹ̀sì olùwà pọ̀ kò tó o lè ya o àmọ́jà rárá o kásì ẹ̀kọ́ mi lọ́ta kọ́ mi ayẹyẹ ta fẹ́ kà yìí tá a bá ń bí nǹkan tí ọlábùrú kan bá ṣẹlẹ̀ sọ́mọ làkejì ká má fi yọ ọ́ kásì má máa rí rí ni pé òun kọ̀ ló fi ṣẹlẹ̀ sí mi ti lọ nìyẹn ká má rí rí pé kéde ọgbọ ló ti ṣẹlẹ̀ sí wọn wá gba èmi mi tí mo jọ pàfẹ́tì ara mi ìwọ òun lọ pàfẹ́tì ara ẹ irú tó jọ mọ́ báyìí kan ọlọ́run ti fi irú bẹ́ẹ̀ kọ́ èmi lẹ́kọ̀ọ́ rí bàtà bí wà ní Jamia ní Niger ọ̀rẹ́ wa kan fẹ́ẹ́. nínú àdánwò rẹ̀ kó lè gbàgbé nǹkan tó wá gbé nǹkan lọ bí bá ti sọ̀rọ̀ ní o lè gbàgbé ẹ̀ síbẹ̀. àwọn ọjà tó ń bẹ tá a ti máa ń lọ ra oúnjẹ jọ́mẹ́jọ mẹ́jọ wọ́n sì máa ń ná ọjà yìí ọjọ́ mẹ́jọ jọ́mẹ́jọ wọ́n máa ń ná. lọ́jọ́ friday àbí saturday kọ́ ni wọ́n máa ń ná yìí ọjọ́ mẹ́jọ mẹ́jọ wọ́n fà máa ń ná yìí. pàṣẹ wa fẹ́ lọ sí ọjà yìí láàárọ̀ ọjọ́ náà àjọ lọ náà ni àwa dé ọjà ó wá mú ara àwọn handout anítẹ̀sì ní Sunday Sunday ní school bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa anítẹ̀sì yẹn ní Sunday ó wá mú òyìn lọ́wọ́ sínú polybag gan pàṣẹ wa dé ọjà. lọ́wọ́ amúlọ́ olóhùn ma máa kà á lọ nígbà tí ń lọ torí pé dáàbò sábà ti lẹ́nu yẹn àmùdákìrà mi torí kọ́ wá lè di díẹ̀ lọ lọ ọ lè máa há àwọn tó wáyé kọ́ há bẹ́ẹ̀ ọmọ ti mọ̀lọ́jà alákàání lọ ìkútà ti nínú ìlọjà yẹn fún kò tí ìkú sí àwọn ń n bá rí i pé mo ní wọ́n sì lè yìí tó mú lọ́wọ́ ilé sí yìí ó sì lè gbàgbé ara ẹ mo sọ wíwú jọ náà nù ó lè gbàgbé ara ẹ ah, ẹ̀yin tẹ́ ìgbàgbé bá ń mú lọ́wọ́ jàre ẹ wò gan ẹ̀yin tẹ́ ìgbàgbé ẹ bá mú lọ́wọ́ ọjà ẹ òbí náà bá gbà òbí tẹ́bi ìgbàgbé òbí náà bá dì mọ́ra káàkiri lóòótọ́. adélé kò dá sí ọ̀mí ń kọ́ subhanallah kò ibi tá a ti ń ra àlùbọ́sà kọ́ra ìgbàgbé ọ̀dọ̀ arábọ̀nrin kẹta a ti ń ra àlùbọ́sà níjọ́ náà lọ́hùn ibẹ̀ mo bàjẹ́ ìsúnmọ́ra fi lé wájú fọ́ọ̀gù rẹ̀. ọjà àjọ ẹ̀dọ́ làtọ́ rí torí pé adélé ó dijọ́ kejì a lè para lọ́wọ́ ẹgbẹ́ jìnnà kọjá tí ẹ̀wọ̀n pa alábínú lọ àìrìn gidi ni o a lè padà lọ níjọ́ yẹn jọ́kejì tá a wá padà lọ kò sọ́jà àròkúrẹ́ àbájá ìbá ńlẹ̀lẹ̀ tó bẹ́yà ó lè bọ́lẹ̀ tó bẹ́yà á rí lẹ̀lẹ̀ àárí àwa wa rí jọ́kẹjọ láti wá lọ fún wa ní títà tí rajà lọ́dọ̀ òun láti ra fi sórí káńtà ó bá òkè ara nǹkan tó wà fábíyébù lọ́dọ̀ àwọn àwọn ìsìlámùké òun bá wọn tọ́jú rẹ̀ pamọ́ tó bá wa tó bí ẹ̀ ìjọ náà kí ni mo fẹ́ lòdì eléyìí wípé.

ẹ sì máa bẹ lọ́hùn lórí nǹkan tẹ́ bá fẹ́ ṣe ni ṣèṣe kó dúró lórí pé lórí ọgbọ́n rẹ. àyà yìí àwọn àfáà sọ lórí ẹ̀ pàpà yóò fáwọn ìmọ̀mù kú tọ̀ mí. wọ́n ní àyà tá a yìí wípé ní àwọn lárúbáwá àwọn ni wọ́n ń búra wípé kọ́lọ́hún tiẹ̀ mú òjíṣẹ́ dìde lọ́dọ̀ àwọn náà gẹ́gẹ́ bó jíṣẹ́ ti ń jà lọ́dọ̀ àwọn yẹ̀wù bíi mo ti ń jáde bọ́lá ti mú àwọn òbí láàrin àwọn alẹ́ òkú tá kọ́lọ́ wọn mú jíṣẹ́ dìde lọ́dọ̀ àwọn náà wọ́n wá ń búra pé ah tó jíṣẹ́ bẹ́ẹ̀ yẹn lọ jáde lọ́dọ̀ àwọn ah kódà àwọn làwọn jẹ́ ìjọ tó dáa jù àwọn tẹ̀lé wọ́n tàbí fánu kalẹ̀ ṣùgbọ́n jàmá nígbà tó jíṣẹ́ yìí náà padà wá jáde lọ́dọ̀ wọn kọ́ tí wọ́n gan tó fẹ́ burú ju wọn láwọn lè fi táwọn ń ṣe ilẹ̀ abẹ́rẹ́ eléyìí ẹlòmíì náà sọ ẹ ọlọ́wọ́ tiẹ̀ ọlọ́wọ́ tiẹ̀ fún wúlá mi lè ọ̀dọ́ mi wò fẹ́ẹ̀ kẹ́lẹ́ mi náà máa sọ rẹ̀ àwọn olówó yẹn náwó sẹ́sì àwọn olówó yẹn náwó kí náwó sẹ́sì ọlọ́wọ́ tiẹ̀ kó tiẹ̀ kó tiẹ̀ pé kó jà kára fún mi ní one billion lásán kó wò ó máa dina ọjọ́ máa bẹ náà ètò nsọ yẹn tọ́lọ́ máa fi dán o ó sàyè ọba yẹn jẹ́ báyìí pàṣẹ wo ẹ̀kọ́ nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ atẹ́yẹn rí lónìí òun náà tí wọ́n náwó sísọ lọ́wọ́ bá yẹn pọ́pọ̀lọpọ̀ náà ti béèrè lánàá nìyẹn o. bàbá àgbàlagbà ní àtẹ́síkúrù ibi tó àwùjájà mò máa ní. ó ti lọ pé àtẹ́síkúrù ibi tó àwùjájà mò ní. ọgbà ń béèrè kó bọ́lá ọ lówó ọgbà ni ń béèrè kó ọwọ́ ayálà ìmoore ọwọ́ afún ọtá ọwọ́ fi tẹ̀lé tọ́ lọ́wọ́ bàmẹ́ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ náà o èyí máa bẹ lọ́wọ́ fún un tó ń bá ń fẹ́ ni kí ni kò máa ti lérí kí ni kò máa tó lọ gbọ́dọ̀ tó ti lérí yẹn tó bá ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ bá fẹ́ fi nǹkan yẹn dán o nítorí sọ yẹn lè má rí bẹ́ẹ̀ o òun làgbá kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bọ́ sípò lórílẹ̀‐èdè bá darí Nàìjíríà lé òbí ló wà lórí ìtumọ̀ ṣe kọ́lá yóò kìrìtìkáìsì wọn ẹ máa wò ó nísìnyí táwọn pdp bẹ́ẹ̀ sọ̀rọ̀ nísìnyí àbáwọn ẹgbẹ́ mi wọn a máa kìrìtìkáìsì àwọn tani àwọn apc àwọn apc náà ti kìrìtìkáìsì àwọn pdp lánàá gbé kẹlẹsẹ ọdúnmẹjọ yín kẹlẹsẹ ìbá àwọn ti lọ sí yẹ sí lọ báyìí fún àbí ìbá àwọn pdp lọ ọ̀rọ̀ àbáwọn náà lọ sọ gbé yín mẹ́jọ lọ látàyè Ọbásanjọ́ àbí Jonathan náà ń lò Yar'Adua ń lò Jonathan náà ń lò àbẹ́ẹ̀kọ́ PDP náà gbogbo wọn ṣùgbọ́n àtìgbà yẹn náà ẹ wà káwọn APC náà ti criticize wọn àwọn ẹgbẹ́ mi náà ti criticize wọn ìgbà tí APC náà débẹ̀ ní nìkan ṣebí APC náà ti kọ́kọ́ lọ́dún mẹ́jọ Buhari ti lọ́dún mẹ́jọ àbẹ́ẹ̀kọ́ kí ni àtúnṣe ibi tá a lè bọ́ka sí tẹ́bọ́ náà tó ní níṣẹ́ bàbá ilé tó mẹ́lẹ́ níṣẹ́ four plus four làánà tó ń pariwo kalẹ̀ báyìí abẹ́lẹ́ òǹkọ́nà kọ́ bára tọ́ wọn sọ́nà kó sì bára fún wọn láti yọrí dáadáa ṣùgbọ́n táwọn sọ níbẹ̀ ni wípé pọ́ bá lọ lórí kọ́ bẹ́ẹ̀ du ipò kan tó bá ń béèrè kankan ìfẹ́ láwọn ní ojú ó pọ̀ má gbọ́kàn lé ọpọlọ rẹ gbàrà yìí yà tọ́já tó fẹ́ so bẹ́ẹ̀ náà kọ́ lọ́wọ́ ràn lọ́wọ́ kó rí so afẹ́ ń lè tàfé ọwọ́ ń yanu pàkà kọ́ lọ́wọ́ tẹ̀ fún kó tẹ̀ fi wá mílíọ̀ kó tẹ̀ fi dán o kó fi wá mílíọ̀ kó fi dán o tó bá tán o ó fẹ́ ni kọ́ lọ́wọ́ tẹ̀ ra ti pírẹ́sẹ̀ntì yẹ kó tẹ̀ fi dán mi ìmọ̀ kó tẹ̀ fi kí n jáde láyè kó sì dé mi tọ́ ọ bá jáde ó lè jáde lóòótọ́ bàbá yìí náà rò kó ló ti rọrùn náà nìyẹn pé èmi ló kàn èmi ló kàn rẹ̀ kéde bá níyàn bú lónìí èmi ló kàn èmi mo lè bá yín ṣe tí ò fi dání àníyàn ìtumọ̀ táwa ló fún nìyẹn ṣùgbọ́n látìgbà náà ní sè ṣé kò ṣiṣẹ́ ni tó ti jáde tó ti yọ látìgbà wọn dìde tó ti yọ kàkà bẹ́ẹ̀ ló pè láwọn ẹlòmíì tó fẹ́ lé bó ṣe máa rí nìyẹn o. àwọn ayé àwọn yìí táwọn akẹ́kọ̀ọ́ ni o kí ọlọ́run wá sọ ọlọ́ni wà á kásámú bí la ẹja dà àwọn ìwọ̀n yìí wọ́n búra wọ́n fọ ọlọ́run ọba búra ní tó lágbára wọ́n ń jáde lẹ́nu wọn náà já àwọn nàbì wọn pé tó ọlọ́run lé lẹ́yàkùnún àádáàmì ìdàlẹ̀ umari àwọn jẹ kan nínú ìjọ tí fi ń jẹ́ ìjọ tí fi ń mánàjì abẹ́rẹ́dà sáà àwọn làwọn jẹ́ ìjọ tí ó mánàjì tọ́nà ọba ìdílé ṣe kéde tọ́ba ìdílé mú òṣìṣẹ́ kan jáde tọ́dọ̀ àwọn ẹ̀sùn wọn búra kalẹ̀ dé wọ́n ẹ̀sẹ̀sì wípé kéde kọ́lọ́ wọn mú òṣìṣẹ́ jáde wọ́n ti wá ń sọ ní tí wọ́n fẹ́ lórí ẹ̀ abẹ́rẹ́dà bí ń ṣe rí náà nìyẹn òun ní kátà sọ ẹlòmínà ọgbà àdìpọ̀ èmi pé táwọn ẹ wọn béèrè owó lọ́wọ́ táwọn ní lè náwó yẹ á á náwó báwọn èèyàn á ṣe kiri báwọn èèyàn á ẹ̀kọ́ òfin ń lọ ọjà sílẹ̀ rẹ kiri kan ó ṣe já sílẹ̀ rẹ àní ọ̀sán àmọ̀ ọ̀bẹ lọ́wọ́ ọlọ́ba àti rárá fáwọn afáwa ṣe ahmed magaji à ń lọ sóde kẹjọ kan àwa tẹ̀lé wọn irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹnu mi ó jáde lẹ́nu bẹ́ẹ̀ yọ náà mo ní ah kai àwọn olówó ọ̀rọ̀ tí mò ń sọ yìí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ 1990 bí a 1993 1994 ọ̀rọ̀ tí ń sọ yìí o atẹ́rì wọn lókè kẹjọ rẹ̀ ẹni ah àwọn olówó kai ẹsẹ̀ wàá pè wọ́n wò ní náwó sọlọ́n ah sọlọ́n ti kú lu àyíwò àfáàkàn wò mí lẹ́yìn ah ah tó sọ òun kọ́ ló sọ wọn náà bẹ lọ́hùn ní pé kọ́ lọ́hùn ó fún ọ kó wájú wọn ló lè fi ṣètò ọlọ́hùn tí wọ́n mọ̀ yìí pé owó nínú àwọn nǹkan tó wó bá dé náà àwọn nǹkan máa tẹ̀lé wá ni kesi kó bá ti wo owó yẹn ẹ o tí ì nílé tówó bá dé àwọn kẹ́kọ̀ọ́ tẹ̀lé wa bó ṣe ń ronú nísìnyí ẹ kọlọ òjẹ fún wa bí torí tí wà mílíọ̀n bá dé ìrònú tó rò fún wa mílíọ̀n tó dé ìrònú kan ti tẹ̀lé one million wá tó yàtọ̀ sí sí one tó ń rò tẹ́lẹ̀ kò yé ṣe rí lẹ́lẹ́ nìyẹn o kọ́lọ́ òkè one billion tó òní kù torí one billion ìrònú kan ti tẹ̀lé wá lọ́tọ̀ àwọn àdáwò kan tẹ̀lé wá lọ́tọ̀ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn náà sọ bẹ́ẹ̀ níjọ́ náà yìí pé àwọn làwọn dáa jù nínú ìjọ ọlọ́nibàlá máa ìgbà tó ìwàlámọ́já àwọn nàbí wọn ìgbà tó nìkìlọ̀ ìwádìí wá bá wọn máa dáadáa ohun ìlà nùfúrọ̀ ẹ̀ ìkẹ́kọ̀ọ́ wa lékún ní nǹkankan ju kí ni lọ ìlà nùfúrọ̀ wọ́n ń sá fún òjíṣẹ́ ta rántí wọn ni abẹ́rẹ́ ẹ̀wọ̀ lọ́wọ́ ọlọ́ni ìwàlámọ́já àwọn ìgbà tó jíṣẹ́ tí wọ́n wí dé máa dáadáa ohun ìlà nùfúrọ̀ ọ̀wá lékún ní nǹkan kan ìsáfójúṣẹ́ náà lọ wọn ò ní bẹ́ẹ̀ tẹ́tí wọn ò ní bẹ́ẹ̀ gbọ́rọ̀ rẹ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ kí ni wọn ti bá ní ìgbà lóòótọ́ tẹ̀lé òjijẹ́ ni wọ́n lè fi lárúbáwò ló ti ẹ̀kẹ́jà rẹ̀ nílẹ̀ lọ bàtà nàbí bá pàtà nàbí padà wá dé tẹ̀bá àná àgbàfra wọn ni wọ́n lè jáde fóònù mọ́tà yìí ẹ wo ìnira tí wọ́n fi kàn ẹ wo láti fi kàn án sọ́ọ́dà ní tí wọ́n sọ tẹ́lẹ̀ kọ́ wọ́n ń jowó àwọn alùpùpù àbùtẹ́lẹ̀ ni wọ́n ń jowó àwọn yẹ̀wúdí wọ́n ń jowó wọn ni o pé àwọn nìkan ló ń fún lójijẹ́ kọ́lọ̀ tiẹ̀ fi dáhùn náà wò kó máa lójijẹ́ kan kọ́lọ̀ yẹ fún àwọn a àwọn làwọn jẹ́ ní ìmọ̀lẹ́ tù àwọn bọ́rọ̀ sí lẹ́nu àwọn máa ṣe tiẹ̀ náà wàá dà níbi náà wàá dà gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa rí léèfì mọ́ra wọn ni ṣebí à ń pariwo tẹ́lẹ̀ pé àwọn haúsá ní ṣe pẹ́sidẹ́ǹtì nàìjíríà àwọn haúsá á ti gbàgbọ́ pé yorùbá náà ti dérí ṣe haúsá ní darí wa ẹ̀kẹ́ni kan ta ní lọ́lẹ́ nìyí haúsá náà tó ní lọ́lẹ́ haúsá náà tó ní lọ́lẹ́ haúsá ní pẹ́ẹ́dẹ́gbì báyìí. ọlọ́run ní ẹjẹ́ padà sọ́bẹ̀ ọlọ́run fẹ́ ká gbàgbọ́ yé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn níbi ayé àwọn yìí kó kálukú aná òsì kẹ́kọ̀ọ́ ẹ tá a bì àtúntò lábẹ́ ayé yìí ẹ̀kọ́ ọ̀fẹ́ méjọ́ lè bẹ̀ jù ní pékélé kó kálukú aká máa bẹ̀ lọ́run lórí àlámà rí wa ni ká sì má máa sàkótán ọ̀rọ̀ nípìnlẹ̀ ká máa rí wípé ọlọ́wọ́ bá àlejò ọlá òun lálágbára lórí ohunkóhun ògùn tá a bá wá fẹ́ ṣe káwa náà máa bẹ̀ lọ́run lórí kó fún wa lọ́wọ́ kì í ṣe ká jánu lórí nǹkan kalẹ̀ kó tó dé tètè ká fọ́nù fáwọn èèyàn lórí kí nǹkan yìí ó tó ṣẹlẹ̀ òrùkú tó bá fọ́nù kalẹ̀ tó bá rọra ọlọ́wọ́ da ọ̀dà nǹkan yẹn o tó bá wá da ọ̀dà èébú ní ọ̀jẹ̀ fún ọlọ́la àti kó ọmọ fẹ́ lọ́run tèyí ti sáyà gbàǹgbà lórí gan pé èmi ló fẹ́ ṣe president èmi ló fẹ́ ṣe governor èmi ló fẹ́ ṣe senator gbogbo àwọn kan tó ń dùbọ̀ fẹ́ ṣe yẹn tọ́lọ́run bá dá ọ̀dà ọ̀ọ́kà wa wọn gbẹ̀yìn o ẹ̀ kọ́lọ́ òjò fún mi náà lọ á náà tọ́lọ́run tó bá fún ọ ò lè náà fi tọ́lọ́run wa o ọwọ́ ìtù ọba o àti ká máa bẹ̀ lọ́hùn abẹ́lẹ́wọ̀n bá àlejò ọlá kọ́lọ́n kọ́mọ tọ́wọ́ àná sọ náà níta bá kùtù kọ́lọ́n kó fún wa sílẹ̀ sàlámàtì ya rahman rahman wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahabi wa sallam wa alaykum wa rahmatulahi wa barakatuh.